bismillah walhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim ètò wa ojúṣe mùsùlùmí a máa tẹ̀síwájú lórí pàápàá ẹ̀sìn tó lálàáfíà ọlọ́run mọ́jà ṣẹ̀sìn tó bá jẹ́ pé a ti rẹ́dì láti sin ọlọ́run àbáwádìí ẹ̀ ipò tẹ́sìn wà nìyẹn torí pé nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ amẹ́nubà wípé dọ̀rúrà lẹ̀sìn tí ò máa ń pè ní làlórí ìyẹn ni pé dandan ni ká sin ọlọ́run ṣe ọlọ́run sì ní òun dá wa fún nǹkan míì ju ká wá sìn òun lọ jágbajàgba àtàwọn àfòmọ́ táwọn èèyàn dì mẹ́sìn yìí àbá túwọ́ ń bẹ àwọn kan mọ̀ wípé ní táwọn èsì ìṣẹ̀sìn mú fọlọ́ǹbùrà torí àǹfààní kan tó jẹ́ tayé tí wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n fi sọ́lẹ̀ ẹlòmíì ń dókòólẹ̀ tí ń fọpọlọ ronú kí lòun tó lè create tó bá ti mọ̀ pé owó yọ ń bẹ̀ tí ó wà lọ mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ń bẹ táwọn èèyàn bá lọ mẹ́sìn àwọn èèyàn dá wọn lóhùn torí pé wọ́n rí pé ìfẹ́ ẹ̀sìn ń bẹ lọ́kàn àwọn èèyàn kan ni wọ́n ti lọ́hùn kankan mẹ́sìn ìyẹn làwọn àfòmọ́ táwọn ẹni ọlọ́run gbìyànjú àti já kúrò lára ẹ̀sìn tá a bá ń já àwọn àfòmọ́ kúrò lára ẹ̀sìn yẹn pé ní tí ìsàrẹ̀ tí wọ́n pè mọ́ wàláì yóò fẹ́ ṣe bí kò sí nǹkan kan tí tọ́lọ́n pè lẹ́sìn ni. ìlú fà táwọn kan fi máa sọ pé áá ah, ah, àṣejù yìí ti pọ̀ jù tìyín ò da tọ̀hún ò da tìyín ò da tọ̀hún ò da ah, èwo la fẹ́ ṣe gan tí ń jẹ́ sìn àfọ̀mọ́ yẹn ti pọ̀ jù náà ní lóòótọ́ jàǹkárì wọ̀nyẹn ti pọ̀ jù ojúlówó ẹ̀sìn gan rọrùn ọmọ jẹ́ ara àlékún fi dín ní mìnà harrods nínú àkùrán kẹlọ́ ní ìfi ẹ̀sìn dá wàhálà sí yín lọ́rùn pẹ́ẹ̀ ní láyé gbé ní wọ́n lọ́mọ ló kó wàhálà báyìí wàlámà kánà àlèbáàrù fi dọ̀rọ̀rọ̀ àti ìlà àlèbáàdà nígbà tó wá di túláàsì kíká sí lọ́hùn wàláyùm kínú húmà yàyàrí fún bí àǹfúsí húmà kẹkọ́ta ha táàsì lè mọ ẹ̀sìn fúnra wa kíká kan jókòó lẹ́ǹkọ́ dúdọ̀ yàrá wa ká mọ̀ sọ pé dábàá ṣe báyìí náà ìdákun só burú ni lọ́nà tí ó gbà yọ́ lọ́wọ́ torí ẹ̀ lọ́lọ́run ọba lámì ẹ̀kí lómi láhàn fún sí kò fi wálẹ̀ pé ká dárò ká dárò ká máa kalẹ̀ ká máa kò fi wálẹ̀ bẹ́ẹ̀ o bal arusala wa anzala lè kutu ó sì sọ kalẹ̀ èsì tá a sí ọ̀nà méjèèjì yẹn àwọn bẹ tí wọ́n jó ní tí wọ́n ń òdodo kéwú yẹn ó fún wa láǹfààní àti máa rìfà sí àwọn òjíṣẹ́ lọ́nà tí wọ́n lọ́nà tí wọ́n gbà fi bẹ̀sìn rú torí táwọn èèyàn lè sọ pé abójúṣẹ́ náà làtà rìfà sí bẹ́ẹ̀ ni kéwú yẹn fún yẹn láǹfààní àti máa rìfà sínú tírà láti fi bẹ̀sìn rú máwọn èèyàn lójú náà àwọn ìṣèlú Kùránì lòun náà ké ayà báyìí lòun náà sọ pé ká lọ wo bẹ́ẹ̀ ni wàlẹ́dínà fi kù lóbi ìmùzẹ́ egun ní sóra kẹta kan suratul eh, Al-Imran àyà keje ọlọ́run láwọn zéégù ìgúnríkùnbí tọlọ́run bẹ lọ́kà àwọn èèyàn kan awon fi mọ̀ pé wọ́n kéwù òun náà ní pé ọlọ́run ní wàlẹ́dínà fi qulubin zéégùn fayattabi'una ma tashabaha min ibi tó bá ti ṣe irú àwọn èèyàn lójú ibẹ̀ wọn ò lọ lo àyà tí mo dá kan àyà keje sóra kẹta wọ́n lọ́ọ́ lọ síbi tó bá ti rújú àwọn olùmọ̀ọ́mọ̀ bọ̀tí wọ́n fi rú àwọn èèyàn míì tán jẹ́ generality of muslim lójú mẹ́tẹ̀ ṣáàbà mi ebi ti gọ́ alifitina ti wá bi ti gọ́ atawili wọ́n fẹ́ fi dá fìtínà lẹ́ bẹ́ẹ̀ bá nǹkan kẹsà mọ̀ gbólóhùn fitina ibi ti gọ́ alifitina wọ́n fẹ́ fi dá fìtínà lẹ̀ ni fìtínà tí wọ́n fi dá lẹ̀ ni pé wọ́n fi lé àwọn ẹ̀kọ́ nídìí ẹ̀sìn ọlọ́run ẹni ẹlẹ́ẹ̀kejì wọ́n fi jẹ̀jẹ̀kújẹ̀ torí pé wọn ò rí nìkan jẹjẹ kú jẹ wọn bá ti sọ fún àwọn pé eléyìí tọ̀ kò sí ẹ má dá wọn lóhùn kí ni wọn ti sọ pé kò tọ́ ń bẹ̀ ẹ má lọ́bẹ̀ lọ gbọ́ wá sí mọ́ torí nǹkan kan tó jẹ́ òdòdó ayé tí ń bọ́ sí wọn lọ́wọ́ ń bẹ̀ wàlẹ́dí wàrọ́ọ̀sì hónà fìlẹ̀ nígbà tí àyà yìí ti parí ẹ̀rẹ́ àwọn tí wọ́n rinlẹ̀ tí wọ́n jinlẹ̀ nínú mọ̀ wàrọ́ọ̀sì hónà fìlẹ̀ ẹ̀lì àwọn tí wọ́n jinlẹ̀ nínú mọ̀ wọ́n mọ̀ tẹ̀lé òótọ́ wọ́n mọ̀ tẹ̀lé wọn ò ní yí ikú yìí wọn ò ní túntùkùtù wọ́n ní àgbọ̀ náà máa gbọ́ pẹ̀lú tó wí kó lómi ní ndì ní ndì ọlọ́ọ̀bá ni ló ti wá àwọn òní tún tòkùtù. ọlọ́run sọ tíra kalẹ̀ ó sì rán àwọn ànábì nítorí kẹ́sìn wa ìkó lè lójútùú fún wa kí wọ́n lè máa ṣàlàyé ẹ̀sìn fún wa lìbàyà ní àkíkọ́ ti kí wọ́n lè ṣàlàyé pàápàá bá sì sìn àlọ́ ọlọ́run ní inú sọ́ràtù náà àyùsọ́rà sixteen ayah thirty six bá a

tí wọ́n ń gbé mẹ́sẹ̀jì ọ̀rọ̀ ọlọ́run bàbá wọn ń sọ̀rọ̀ fẹnu wájú tẹ́ni bó tọ́gù tẹ́ bá sì sí lọ́run ẹ̀jìnà sísù. nínú àyà mi wà má àwùsánná mi ń kọ́bìlì kàbí rọ̀ṣúlì ìlànà hì ìlànà hì إليه أنه لا إله إلا أنا فاعبدون وما أرسلنا من قبلك من رسول wa nábì àrán òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ sallallahu alayhi wa sallam ìlà núhí ilé àfi ká ránṣẹ́ sí òun àtúgbọ̀n yẹn o núhí ilé gbogbo àwọn tó ṣáájú ànábì sallallahu alayhi wa sallam wa alayhimu salatu wa salam gbogbo wọn la ránṣẹ́ sí nípa pé annahu la ilaha illa ana kò sí ọba kan tó tọ́ ká ẹ fi kún bẹ́ẹ̀ o kò sí ọba kan tó tọ́ ká kò sí lánàá kan tó tọ́ ká gbígbọ́sìn gbà àfọ̀dọ̀ èmi ọlọ́run fàbùdùn ẹ̀yà sìn fil hadithil qudsi nínú ọ̀rọ̀ ọlọ́run bá tánàbí tún wá fún wa tó tún jẹ́ pé kò tó alukur'an ó ní ta'rifuni qabla an ta'budun ẹ mọ̀ mí kẹ́ tó sìn mí faman lam ya'rifuni ẹni tí ò bá mọ̀ mí fa kayfa ya'buduni báwo ni ó sì sìn mí ìyẹn pé ẹ mọ̀ ẹ̀sìn ẹ mọ̀ ẹ̀sìn ní jẹ́ bẹ́ẹ̀ kódà ẹni tó gba ìsìláàmù lónìí mo rí oríire kan lọ́dọ̀ àwọn tí ń gba ìsìláàmù lọ́dọ̀ àwọn lárúbáwá òyìnbó àtàwọn tí wọ́n ní kàn án ṣe náà aláwọ̀ dúdú wa tá a jọ ń gbé àwùjọ yìí tí wọ́n ń gba Islam wà lọ́yìn láàrin tẹ́pẹ́ kété tí wọ́n ń gba Islam ọdún méjì ẹ máa bá lára àwọn non-muslim tán ti di mùsùlùmí lónìí Islam ọdún kan àbọ̀ ọdún méjì ọdún mẹ́ta ẹ máa jiyàn ẹ fẹ́ sàríyàn jiyàn pẹ́ rárá inú Islam wọn bí bàbá yìí sí torí wọ́n mọ wọ́n ní devotion wọ́n mọ reason tán fi gbẹ̀sìn wọ́n mọ̀ pé àwọn fẹ́ mọ̀ ń pa ẹ̀sìn ni láàrin àkótá awé ẹlòmíì ti mọ koran ka tẹ́lẹ̀ mi ò tó bẹ́ẹ̀ wà tẹ́bí ó ti ń báyìí ti mọ koran ka ó ti mọ àdìsí ka ó ti mọ ṣẹ̀ríà ọlọ́run ó ti mọ súnà nàbí sallallahu alaihi ọmọ kan bẹ ọlọ́run máa ń sàlékún dáadáa ṣe bí ẹ sọ wípé àdádálẹ̀ nìkan báyìí èmi bá àwọn mùsùlùmí kan mọ́ṣáláṣí kan tí mo ti lọ ṣe sọ̀lá tó yẹ pé òní wọ́n jókòó tì kódà pàápàá jùlọ àwọn tòrí kọ mo tún rí tí wọ́n tá sọ síbẹ̀ ní kò sí nǹkan ẹnu Islam ó ní bọ́t ọmọ èèbó sì ń sìn bẹ́lẹ́ nu ọmọ ìjú èèbó ojú èèbó ẹnu pòfẹ́sọ̀ lọ wọ́n ní mo rí wọn tó jẹ́ pé wọ́n tá sọ kalẹ̀ tó àwọn àfa lára ìmáàmù wà ń bẹ àwọn sheik sheik wà ń bẹ ṣé ẹ sì sóòtọ́ ọ̀rọ̀ lẹ́sìn bá mi sọ pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yìí pé kinní yìí ò sí Islam ó ní e ẹ̀yin ẹ̀ lọ bá wọn ẹ̀ lọ bá wọn bẹ́ẹ̀ lọ sọ fún wọn mo ní kọ́rẹ́ gbọ́ àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn rí kankan kódà bí ẹ bá sowó tí nǹkan kan tó jẹ́ nǹkan tí ẹnu jẹ wọ́n rí àwọn èèyàn mú fìn wàláhì làdí eléyìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí àwọn èèyàn mú lẹ́rú ayé ọ̀rọ̀ ká àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń tẹ̀lé lànà míì tí èsì tọ́lọ́hún tí wọ́n ti kó wọn lẹ́rú máyé sóyé gbogbo àwọn kan àǹfààní tí wọ́n rí ń bẹ̀ tó jẹ́ tayé nìyẹn tí wọ́n fẹ́ filẹ̀ mọ́ tí wọ́n sì fẹ́ padà kó ń bi rọ́mọ́ kó kúrò ń bi ìbàjẹ́ mọ́. inú ayàtà kàtán yìí gbogbo ọ̀nà láti gbà rán àwọn òjíṣẹ́ àti sọ fún wọn wípé annahu la ilaha illa ana fa'budun ẹ̀sìn ni ẹni tí ò bá mọ̀ mí ọlọ́run báwọn ni ó ṣe sìn mí ẹni àwọn míì tún gbọ́ yé síbò mí fa wọ́n tún tú síbò mí kẹ́mọ́ sọ pé wọ́n gbọ́ yé síbò mí wọ́n tún tú síbò mí pẹ̀lú fẹ̀nu ló bá di wípé ọlọ́run gan sọ wípé fa àrífù ni ẹ mọ̀ mí so táwọn bá sọ fún mi pé àwọn ojú tó ń gbé sókè yẹn ààfin ọlọ́run gangan ló ń wò ààfin ọlọ́run gangan ló ń wò ọlọ́run nífa àrífù ni ẹ mọ̀ mí ṣé ká mọ ọlọ́run sójú kó tó kó láyé ànábì sì gun sánmà kò rọ kò sójú ìwọ wá wọ́n hànràn hànràn ní ìsìn ẹni tó mu pàyà gan kò wọ̀ hànràn tó tiẹ̀ tó wọ́n ipá jùlọ lọ ń pè ń bá wọn sọrọ níbi kan jẹ́ òní mu ẹni tí ń pe àlùjànnú bóyá débẹ̀ ń bi nígbà àwọn yìí náà ẹni ni máa fa yẹn ń bẹ láyé nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ó sì torí àjọ̀nú ló kó wọn pọ̀ lóko àti mùsùlùmí inú àti kèfèrí inú wọn àmọ́ ńgbà tó ti dáhùn yárayára tó ti dá ẹni tí ń pè lóhùn ní yárayára tó sọ wípé à ńgbà tí tó lọ fún ẹni tó fún nákàlí ibú pé kódà àpẹẹrẹ wo lórí òun rí wípé òun sáré wípé atẹ́gùn kan wọlé tó tutù mìnìjì tó tutù mìnìjì òun ó ti tó bí jẹ ta tóun ti ń gbòòrò bẹ́ẹ̀ mọ́ náà yá tẹ̀rámọ̀ tẹ̀rámọ̀ tẹ̀rámọ̀ tẹ̀rámọ̀ ó ti fẹ́ jánu tárìjànù ń bá wa wá tó ní sì wá lóòótọ́ pẹ̀lú mọ́jẹ̀mú pé ń bẹ láyé ẹlẹ́ẹ̀kejì ṣètọ́nù ni kìí ṣe kìí ṣe pé kìí ṣe mùsùlùmí òdodo torí mùsùlùmí òdodo tí ẹ bá ń pe ẹlòmíà tún máa fa nǹkan míà wípé à ẹ dákun ẹ̀hún ẹ̀hún ò fa kinní májàre tó ti ń fà láti bí oṣù oṣù oṣù márùn oṣù mẹ́fà kan sábàbí méjì ni nínú kó láyé mọ́ àbí kó ní tọ̀hún ti gbà sílámù torí òun náà ò ní jẹ́ pé òun kàn mọ̀ pé ọ̀pẹ́ ń bẹ̀ bó o pè fọ́dún mẹ́wàá yóò mọ̀ sọ fún ọ pé ọ̀pẹ́ ń bẹ̀ mọ́ lọ gbà sílám ẹni tó ń pè ti gbà sílám kò ní dán ọlọ́run torí ó mọ̀ pé ọlọ́run ló yẹ kó pè ṣe wá ráwọn tí wọ́n ń pe àlùjànnú gan tí ń bẹ láyé tó jìjẹ́ ṣètàn àlùjànnú dá wọn lóhùn o inú ṣẹ̀ríà ọlọ́run láti kọ̀ǹfàmù ẹ̀ àmọ́ yóò sọ wọ́n di kèfèrí yóò sọ wọ́n di kèfèrí àwọn náà ó ti gbà láti jẹ́ kèfèrí ní tà ń sọnù tọ́wọ́ di èèyàn ló ń fẹ́ sin lọ́hùn wọn ò ní sọ fún pé má ṣe sọ láàmọ́ tó bá jẹ́ ìmọ̀ wọn ò ní sọ pé kó má lídìí mọ́ wọn ò ní ní ó mọ̀ wà gbádá mọ́ wọn ò ní ní ó mọ̀ wí láwà ní mọ́ wọn ò ní ó mọ̀ ọ́ sọ pé láì láì lọ́la Muhammad sùúrù láyè náà ṣùgbọ́n wọ́n mọ ibi náà ti bá tiẹ̀ jẹ́ ẹnjọ́ tó wá sọ pé òun sẹ́mọ́ yóò wá kàdán o tó sọ pé òun fẹ́ òun fẹ́ jáwọ́ pẹ̀lú wọn tó bá wá dìtámì lódodo lóòótọ́ tó bá bọ́ lọ́ǹdó ọlọ́run wà fún bí àwọn ẹlẹ́gbẹ́ mèrè náà ni tí ò bá mi léyìí tí mo sọ ṣáájú ẹ sáà mọ̀ gbọ́tà àwọn elémèrè tí ẹnìkan sọ pé òun ò ṣègbè mèrè mọ́ òun ẹ̀ mọ́ ọ̀nà òun ṣẹ́kíṣẹ́ mọ́ òun fẹ́ bí wọn dàtọ̀ òun fẹ́ máa dábẹ́ òun ò bá yín ṣe mọ́ wọ́n wàá kólé lórí wọ́n wàá kóòtì irú ẹ̀ gan bẹ tá a ti rírí tó ti sọ gbogbo àṣírí ọ̀rá kílẹ̀ máa dá irú kílẹ̀ máa ń ṣe mo lẹ ti ń ṣèpàdé tá a sì mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ láàrin àwọn ẹgbẹ́ èṣù ó dà kò ọba ti wá mọ̀ pé wò ní dara wọn mọ́ lóòótọ́ sórí gbogbo halẹ̀ dúnkokò tán dún mọ́ ọ bọ̀ ń bẹ̀ lágbára ọlọ́ wàláì làárín tó sì ṣẹlẹ̀ tó ń tàn dẹ̀ntì sùn náà bá pọ́n bele tẹ́ńtọ̀ òun lẹ́tọ̀ wá pé tó ti gbà lẹ́tọ̀ wá pé ni mo mọ́nú ilé rárá o léyìn òní ẹni yóò gúnrí kò ọba tí wọ́n ṣe lálàyé wọ̀nẹ́sọ̀ láti bí kutub tó gún ríkò mi títí ra sọ̀kalẹ̀ tí wọ́n ń sọ pé ẹ kí ló dé tiẹ̀ tiẹ̀ mọ́ gbógun ti ẹni tí ń pàkíyèsí sí pé ẹ tẹ̀lé tọ́lọ́n ẹ fìlànà ìsúlẹ̀ àní ibùdó lọ́wọ́ àdìsẹ́ nìbú tọ̀gùt kí ló dé tí irú èèyàn ìbẹ́ ẹ̀jẹ̀ ní ìbínú tí ìbá ti páyé ti tán lọ. torí pé ní ni pé èyí tó pè ní tọ́lọ́run yẹn kí lè rí ẹ̀ tágbọ̀n pé tọ́lọ́run kí ló dé tó jẹ́ pé personality àwọn èèyàn yẹn ńlá kórìíra èèyàn gan la kórìíra tó wá lọ bí ìkórìíra ti ń pè wá sí tó tó wáyé pé lóòótọ́ ra àkórìíra èèyàn yẹn in ti ń pè wá sí yẹn ó ń sọ bí tó wà fún wa ń sọ pé kọ́ lọ́lọ́ ìṣúra ti wà fi àyà kádà kọ́lá rasulullah hadisi báyìí nínú ọjọ́ wa ẹni gbọ́ wá ń dá tá à ń kí ló fẹ́ fa ìbínú ẹ jẹ́ ká há àárín yẹn dáadáa tó bá jẹ́ nípa ẹni tí ń sọ bẹ́ẹ̀ ní bá ń bí inú lọ́nà mi ọ̀rọ̀ tó sọ yẹ kó bí inú wà láàyè tí ó bá sọ̀rọ̀ ọyá because ó ju tó wà fún wa ó ti jẹ́ ká dandan ọ̀rọ̀ ọlọ́run bá kódà bóun lò tí ẹ ló bá kò sọ tẹ́ rí i ká ó ní kájọ́ lọ́rẹ ahụ jáhun kò sọ ibi eh, tọrọ ọ̀rẹ́ wà ní kòránà àti súnà nàbí sàlọ́sàlà ó ní ká má náà lòun kò sọ fún wa ibi tẹ́rì ká má dayérú wà kí ló tá yan ọ̀rọ̀ ọlọ́run àtìlànà ẹ̀ lódì tí ẹ bá ṣe pé ṣètọ́n ti ràgàbù ọkàn ọmọ ádámà àwa ò pé àgbàtí lágbájá bóun náà sọ ni bóun náà lò ó kí làwọn fẹ́ mọ́ dára wọn láàmú sí mo sọ lẹ́ẹ̀kan mo sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan náà nínú ètò yìí náà ìpè àwọn tí máa ń rí fáàsì tí wọ́n máa ń fi orílẹ̀-èdè ṣẹ̀rí ẹ̀sìn ojú títì wọn àwọn tí wọ́n máa ń fi pásánálítì èèyàn ṣe ẹ̀rí ẹ̀sìn ojú títì wọn nígbà tó jẹ́ pé pásánálítì yẹn bá ti yẹ̀gẹ̀ kúrò níbi ojú ọ̀nà tọ́lọ́rùn pé àkọ́dà gan-an kọ́dà wọ́n lè mọ rí tí ìmọ̀ mọ́kà bá ti mi sí ègún orí fáàsì ẹ̀yìn tó wá tán àbí òtàn ìmọ̀ọ́mọ́ ọ̀kà gan arí tó bọ́bìnrin lọ́wọ́ tó bá jẹ́ pé bá ṣe bẹ́ẹ̀ tó ti sọ di halal ká mọ ọbọ̀bìnrin tá a lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ torí pé ìmọ̀ọ́mọ́ ọ̀kà bá ṣe bẹ́ẹ̀ àbí mọ̀ mọ̀dínà àtàwọn báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbàlá yìí so ó yẹ kọ́rọ̀ yìí ti clear ó yẹ kó ti yé ti pẹ́ wípé ìgbà tá a mọ rìfà sí èèyàn àbáwùjọ kan ìgbà tí wọ́n bá ti tọ́lọ́run ńlọ́lọ́run sọ pé wà látàmù tó nà ilà wà áńtù mùsùlùmù ẹni pé ìsìláàmù lẹ́mú kò láyé tí ìyẹn bá ti sẹ́rí kò ń bi máa násà láti bí hìlù kùtù mínú ìbáàdà ti là tí ń sẹ̀sìn tó lóun sẹ̀sìn wà á bàdà lọ́ọ̀hà bí máa yóò mìlì àlẹ́ yìí dọ́ọ̀kù wúwà máa tà wá wù náfsù tó jẹ́ pé nǹkan tí òun rò ní ń sin ìtìfẹ́ náà ẹ̀ wí ní ń sin ọmọ ẹ̀záyé ẹ̀nà tí ìlàhùn ṣẹ̀yà tí inú ìṣù ọ̀jìn àbí táwọn èèyàn kan gbé kalẹ̀ tó ń pè láàfà tó ń pè láàfà tó ń pè ní ṣéwù tó ń pè ní ìmọ̀ àwùjọ ilẹ̀ Yorùbá wọ́n bàjẹ́ kún kan yẹn wà ní tí ṣéwù wí nù ṣéwù táwọn tẹ̀lé eléyìí náà ti ó ti fọ́n ká sáàrin àwọn tí ń ní àwọn ṣe súnà lónìí láyé fìtẹ́ náà ayé ìgà wọ́n gbà pé kò sí tó bá ti jẹ́ pé lágbájá báyìí ló sọ̀rọ̀ báyìí ẹ má wádìí ẹ̀ wò mọ́ wọ́n láyẹ̀ tanra yín kò sí anú àwọn gbogbo ẹni tí ń bẹ láyé báyìí àwọn ànábì ọlọ́ọ̀bá nìkan ni màsùmù àwọn tá a fún ní immunity táìsí ò bá wáyé tọ́lọ́wọ́n kọ̀ rẹ́ẹ̀tì wọn kíákíá àwọn tí wọ́n tẹ̀lé ànábì bíi alaihi wasallam wọ́n ń sọ̀rọ̀ kan wọ́n ń padà sọ míì wàláhì làbín best of mankind wọ́n ń sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí èsì pé fẹ́nu wọn fi sọ wọ́n ń padà sọ pé ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ mo rọ́jà ẹ̀ mo rìváìsẹ̀ mo wò wò mo rí i pé ìtìlágbájá wí ló tọ́ dogmatically àwọn tí ń ṣe súnà ń tẹ̀lé àwọn èèyàn láwùjọ pàápàá jọ àwọn tilẹ̀ Yorùbá yìí mo ti ń tì mọ́ ti bọ̀ mí ìràdà tó pété nǹkan bá ti sọ̀rọ̀ kan ẹni tó sọ̀rọ̀ kan ìwọ onímọ̀ ìgbà tí ó kọjá ẹ̀ tó bá jẹ́ ni Ọlọ́run lóòótọ́ tí ẹ bá ṣe mùtàkà bíl tí òkè òun ti sọ bẹ́ẹ̀ òun ti sọ náà nìyẹn ó ní mọ̀gbà tí ó kò jẹ ìwọ àmọ́ ìfẹ́ lẹ́yìn sí náà pé ṣé lágbá ìwọ tí wọ́n sì ti gbọ́rọ̀ bóyá bóyá bóyá Kaduna ló ti gbọ́rọ̀ o ti lọ lò lẹ́kọ̀ọ́ pé ṣé lágbájá ló sọ àdíngbà tẹ́mi wà ní Kaduna tí lágbájá sọnù ọ̀rọ̀ sì ti bá bọ̀ mí yọ lágbájá ti rìváàsì ọ̀rọ̀ yẹ àì fi ọ̀nà kíká tẹ̀lé èèyàn kan pé kò gbọ́dọ̀ kò lè ṣàṣìṣe àì fi sin lọ́hùn eléyìí tó di tọrọ fún kálé lọ́dọ̀ àwọn èèyàn nísìn tí wọ́n bá débi pé ẹmọ́ gbọ́wọ́ láàrọ̀ sí ẹmọ́ gbọ́wọ́ àti ibìkan mọ́ ẹmọ́ gbọ́ ti ibìkan mọ́ láàrin àwọn àti sunnah kásẹ̀ jù báyìí ti fojú hàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bá lànà tọ́lọ́mù kò bá tànábì mu. irú àwọn tó bá ṣe báyìí dọ́là à ń sẹ̀bí ìlà wọ́n ti nù kó lójú ọ̀nà lọ́n ọ̀làmùtàkùn ní ìbàdà tó fòfin àkíkọ́ ti ìbàdà tàdìlà ẹ̀sìn yẹn èsì tọ́lọ́m mọ́ ìbálẹ̀ ìbàdà tó ní àwa yóò jẹ́rìí tí ń sin lọ́hùn ọlọ́run ti sọ fún anusá tó kọ́sọ̀s àyà fifty wàá máa ń àdọ́ lumi mà ní tábà áháwáhù bí rọ́ ìrì húdà mí náà lọ kò sẹ́ni tó nù ju ẹni tó jẹ́ pé fẹ́ ẹnu ẹ̀ ló mú lọ́lọ́run lọ àwọn èèyàn báyìí ti pọ̀ wọ́n pọ̀ nínú ọmọ ádámà wọ́n pọ̀ nínú ọmọ ádámà gẹ́gẹ́ mo ti ṣe ṣàlàyé síwájú. àwọn tó jẹ́ pé wọ́n máa fi mímọ̀ tí èsì pa ìmọ̀ kan ló fà tí wọ́n fi yẹ̀gẹ̀ kó lójú ọ̀nà ọlọ́run ó ń bẹ nínú wọn àwọn tó jẹ́ pé àìmọ̀ kan ni wọ́n fi yẹ̀ kó lójú ọ̀nà ọlọ́run ó ń bẹ nínú wọn ṣùgbọ́n ẹ̀sìn lódodo ni ohun tọ́lọ́run gbé kalẹ̀ ní ṣẹ̀ríà ala lisani rasulillah sallallahu alayhi wa sallam liyatabayyana anna kulla ma khalafaha fahuwa batil láti lè fi hàn sí wa pé gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ní tójú sí ọlọ́run bá wí tọ́lọ́run ọba náà sì wí tójú sí ọlọ́run bá jíṣẹ́ rẹ̀ fún wa ó ti di báàtìl ó ti di bàjẹ́ ó ti di rọ́ wà ń záàmà mọ̀nà àtà bíi anna yóò kọ̀ ríbo owó ìlàlọ́ kódà bẹ́ẹ̀ ni ẹ bá sọ wípé òun fi ń sin náà ni kò fi sin náà èṣù ló fi tẹ̀lé fàwọ́wà yorùbìnrin ìdòwò wà nílá nǹkan yóò gbé jìnnà sọ́lọ́ ni. ẹ̀sìn tọ́lọ́wọ́n bá tó lé kalẹ̀ fún wa tó júwe ìlànà ẹ̀ fún wa subhanahu wa ta'ala ó dá lórí àwọn ìpìlẹ̀ kan

ẹnìkọ́kọ́ ní hun tó yẹ pé dẹ̀dẹ̀gbọ̀n agbọ́dọ̀ tẹ̀lé ń tọ̀hún ó ṣe dáa kò ṣe dáa gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ìgbà téèyàn bá ti gbọ́ lè yí yóò ṣì ẹ̀sìn sí yóò ṣẹ̀sìn òkè fíyà nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí bí wọ́n ti ṣe sọ tí ó wà jẹ́ pé bọ́lá ń rìn fáa sí pẹ̀lú wíwí àti sísọ ọ̀dọ̀ ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti gbé kalẹ̀ iná pè ní ṣẹ̀ríà nìyẹn bẹ́ẹ̀ làbúdà ayàkúnà mùsàárì aláháhù Allah subhanahu wa ta'ala ẹni tí ó làkalẹ̀ táìpadà ò sì ní bá mọ́ àbí tó jẹ́ pé àyípadà ó wà látọ̀dọ̀ ẹni tó làkalẹ̀ náà ni Allahu nǹkan míì fún wa látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run padà yípadà ká nàìjíríà tó kò láyé àsìkò yóò ti gùn ni tàbáníkáyà sì gbélé yìí tó jẹ́ pé kan rẹ gẹ́gẹ́ ááyà tí wọ́n sì parẹ́ yẹn ó ń bẹ náà alukoran á mọ̀ ká ìdájọ́ là nílò mọ́ èyí tó ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam ẹni tí ó ṣe yẹn kò lè jẹ́ lòmí ìyàtọ̀ sọ́lá àtànábì sallallahu ta'ala alaihi wa sallam kama qala ta'ala li nabiyyi ọlọ́run bá sọ fáànàbì pé pastakim ànábì náà sallallahu alaihi wasallam òun náà lò fẹ́ẹ́nu ìtọ́lọ̀ ń pa aláṣẹ lòun náà lò ànábì gan òun ẹ̀sìn wàláhì làbí dúó tọ́ bá a ti pa ọ́ láṣẹ tani wàá máa pa aláṣẹ táwọn bá kiri ni àbí Allah ọlọ́run bá tó ràn ló pa aláṣẹ. wàlá tẹ̀tẹ̀bí àhùwà alladina la ya'lamun mọ́mọ́ tẹ̀lé fẹ́ẹ́nu àwọn tí ò mọ̀kànmọ̀kàn àwọn aláìdákanmọ̀ sátùl jásíà ní àyà 18 ó tún sọ nípa ànábì rẹ̀ in attabi'u illa ma yuha ilayya nínú suratul A'raf àyà kẹsàn-án in tí mò ń tẹ̀lé ni ma yuha ilayya in tí wọ́n fi ránṣẹ́ sí mi àti kàánú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti kọjá lọ pé kìí sàníbà Muhammad sallallahu ta'ala sallam nìkan ni wọ́n ránṣẹ́ sí òun nìkan kọ́ Jibrilu máa wá bá bọ́lọ̀ ti máa ránṣẹ́ sáwọn ànábì tó ṣáájú ẹ̀ náà nìyẹn wọ́n ránṣẹ́ sí mi òun ló fàájọ́ pé nínú Al-Qur'an ó kún fún àwọn ọ̀nà ń gbà ń correct mistake ànábì sallallahu ta'ala alayhi wa tá a sì ń kanú Al-Qur'an dòní. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tá a ti di alákọ̀ọ́kọ́ yẹn mú tí mo pè ní ta òkè ìfìyà ní bá fi gbẹ́sìn kalẹ̀ látọ̀dọ̀ àwọn olóríire kan náà àwọn bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ àtàwọn ọ̀dọ́ láwùjọ ń tẹ́ máa bẹ̀rẹ̀ ni pé ṣé bọ́lọ̀ ń ṣe winu ṣé bá nàbì ṣe ṣe nìyẹn àwọn àfẹ́sù ó tún yí wọn la hawla wala quwwata illa billah tó wọ́n pa àwọn tí ń béèrè ọ̀rọ̀ yóò mọ Kùránì káwọn sì màdís àwọn àfẹ́sù ó tún yí wọn pé bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń ṣe wí gan-an nù kọ́dẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́ wọ́n á dá àdáparọ́ kan máa nábì àbí kí wọ́n hun àdéhìsì kan sallallahu ta'ala sallam wọ́n pa nábì wí ẹni tí wọ́n ń kà fún tó sì kàlédè lábá báwo ló ti mọ̀ pé kì í sọ̀rọ̀ ànábì àwọn aburú ti ń ṣẹlẹ̀ láwùjọ yìí nìyẹn o ẹni tí wọ́n sì ka ọ̀rọ̀ ọlọ́run bá fún tẹ́ka tànábì fún tó sì lẹ́sìn sí lóòótọ́ ọkàn wọn balẹ̀ pé tó alhamdulillah àjẹ́ pé ó bá ṣe báwọn ni ẹlòmíì wọ́n ti wọ́n ti ṣẹlòmíì lófò wọ́n ìlànà ẹlòmíì jẹ́ kọ́lọ̀ tó padà sàánà ẹ̀kọ́ tó tún di pọ́dọ̀dọ̀ ṣùgbọ́n a máa ń ṣe a máa ń search tá a bá ń search a tún máa research lórí ọ̀rọ̀ ẹ̀sìn títà fi kò láyé nǹkan tó ní nǹkan ṣe débi pé kò ṣeé padà wá tún ṣe máa wá jókòó tẹ̀tẹ̀ rẹ̀ a máa ń search a tún máa research ẹnìkan fi ní takú ti pé nígbà tí lágbájá ti wí kò wá sọ́nà àbáyọ kankan àfikún tẹ̀lé tí lágbájá wí yẹn ẹ jẹ́ fi kejì kún wàlàbùdà an takuna lè ìbádá tó khaliyatan mina shirk ẹ̀sìn tá à ń wí ó gbọ́dọ̀ dá lórí pẹbọrẹ ẹ wo thousands and millions of Muslims in Yoruba land ọmọ Yorùbá ni mí mi bá tiẹ̀ jíṣẹ́ ń bò mí di ilẹ̀ Yorùbá ni mo ti ń jíṣẹ́ jù ẹ mọye millions èèyàn tó wà ní ẹbọ lónìí tí wọ́n tún wà ní mọ́ṣáláṣí ẹbọ wa ń lékè ẹbọ ń gapá ẹbọ ń rú ní gbogbo kọ́nàkọ́nà ẹbọ ń rú wàláì láti primary school jss secondary school ẹgbàgbé university ògbóǹtarìgì àwọn ẹlẹ́bọ tẹ́ bá bá ní university ń ṣẹbọ ògbóǹtarìgì ẹlẹ́bọ nítorí ẹsẹ̀ bẹ̀rẹ̀ primary school wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti wáwó wọ́n ti wẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n ti ń ṣàdéhùn wọ́n ti ń búra pẹ̀lú ìlànà òkùnkùn ìròyìn sì ń gbé gbogbo ẹ̀wù wá kí ṣe inú fi ń kà ìbáadà ní àwùjọ tí nítorí ẹ̀ ló fà tó pé báyé ṣe ń dàrú tó yìí ló ibi tó dàrú dé yìí àti àṣìmọ̀lá kọ́nìkan mú sàbà dẹ́kun ẹ̀ wàláhì làdín ẹ̀bọ tí ń gbèrú ló fà kì í ṣe Islam ìmọ́lẹ̀ Islam ò wà láwùjọ kankan burú báyìí kódà nípa pé àmù ẹni tí tọrọ wọn ẹ ló fà ìmọ́lẹ̀ Islam yìí máa bí ayọ̀ ní gbogbo níbi tí èèyàn ti rìn kan ayọ̀ yóò bá ayọ̀ tí ò ní jáàyàn nítàn náà kẹ́yìn tó bọ́m̀bẹ̀ níbi tí ìmọ̀lẹ̀ Islam bá wà ẹbẹ́ ń rí fáà sí ara àwọn dáadáa tá a lè máa rí fáà sí láwùjọ ni mo sọ lẹ́yìn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ pé tí wọ́n bá sí dáadáa láwùjọ bì kan tó bá bẹ́ sínú a lè rí fáà síbẹ̀ tí wọ́n bá ti yí kò lórí dáadáa ẹ̀yin tẹ́ ń lọ hajj àtúmọ́ra iṣẹ́ táwọn olùmọ̀ tí àwọn jẹ́ tán jẹ́rẹ́ lọ́hùn sí lára àwọn èèyàn tí wọ́n jọ lọ́rọ̀ kò kéré òun ló fà tó fi jẹ́ pé ẹlòmíín páàkì oúnjẹ kalẹ̀ nínú tírélà ẹ̀kún tírélà kan ẹ̀kún tírélà méjì pé ẹ sáàmà gbé fún wọn ẹ sáàmà gbé fún wọn ẹ mọye yan ẹ yan mọye millions ẹ mọye millions tó ti ṣáájú ilẹ̀ yorùbá yìí ten thirty five lọ́rọ̀ tá à ń sọ yìí eléyìí ń bá tọ́ lọ́wọ́ mu tí wọn bá tíjọba bá tún stop rẹ̀ lọ́la pé ẹ mọ̀ dán rẹ̀ wò mọ́ àtún ní rìfà síjọba pé àhẹ́ ẹ tún mọ̀ pé kò bẹ́sìn mu ni àá sọ pé ó dáhùn èèyàn lóró ni táwọn eléyìí bá sì continue táwọn olówó tó jẹ́ pé wọ́n láìláàrin ọlọ́run já tà náà làwọn náà ń bá yí tí èsì kan jíwó tí èsì kan sóògùn owó béèyàn jí náà nǹkan sí bí wọ́n jí ń bì náà tán tó fi dájú. àwọn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wọnú surprise wọn supermarket wọn ẹ̀ẹ́rì tí wọ́n ń ṣe fìsànfìsàn bẹ́ẹ̀ bá dìdí kọ̀ ẹ̀ẹ́rì tí gbogbo kìnní tí wọ́n máa ń dàbò orí lọ́fíìsì tí wọ́n máa ń ṣe tigítigi dírẹ́fà ó ti lọ mọ́ tó ti lọ mọ́ tí wàhálà ó ti mú lómi tó yẹ pé yóò rówó ọ̀ǹtán òun náà wàá sọ pé ẹ bá mi fáwọn èèyàn ẹ bá mi gbẹ́kànga ẹ bá mi kọ́ mọ́sálásí ọ̀gá primary school ọ̀gá secondary school ó ń dáwọ́ mọ́sálásí jọ pé tó bá ti pé ẹ bá mi kọ́ kan gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn tí wọ́n ti kọ́ra ti àwọn olùmọ̀ ó ṣe é rí fáà sínú àwọn àwùjọ tí wọ́n tí wọ́n pé ẹ̀sìn dá lórí pé ká pẹ́ bọ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ ká kíyèsí nìyẹn alikad aya one ten aya tó fàmíkà ànájú lè kọ́ àrọ́bì náà fàmíkà ànájú lè kọ́ àrọ́bì ní ìran kan pé òun pàdé ọlọ́run fẹ́ sórí lọ́dọ̀ rẹ̀ fàlẹ́yà àmẹ́lẹ́ àmẹ́lẹ́ à ń sọ lè ha kó ṣiṣẹ́ rẹ̀ o wà láàyò ṣeré kébé ìbàdà tí rọ́bì yìí àhàdà ẹ̀ jìnà sẹ́bọ ẹ̀ dátìlẹ́yìn inú ẹ̀ má sì wà bẹ́ẹ̀ hádà wà sallallahu ta'ala alayhi